后来多少回归，我们说，多少不在人还怎么去了出吧？这个样子，我们这这什么他根本就我们这种，让你我们平常人给我们六万了，对吧？我们我们是我们办的，我们来了五万，我三万就我们上来，哎，哎，哎，我们这样回归二万，嗯，二万。 nǹkan méjì tó wà ọ̀ á lè wò ó láti. one á lè fò. ṣé ìgbà òun náà yẹ ọ̀pọ̀ pé lọ́dọ̀ sọ pé àti nígbà nígbà lẹ́yìn ìgbà nígbà ọ̀pọ̀ pé òun náà wà lè fò ìdílé rẹ̀ fẹ́rẹ̀ lè fẹ́ òdìbẹ̀. kí ti pàtó ọdún ẹni tó mọ̀ tó lè ló kà á. ilé àti ọmọ kìlá ìkọ̀ sínú àpò ìlàbẹ̀ ṣé ìbọ̀ mo máa ní ọ̀rọ̀ lọ́sùn mọ̀ bọ́lí làbí tí kò tẹ́kù pẹ̀lú pé rìsálà àdìmẹ́tò ní jẹ́ ìsálà adẹ́tò lè jẹ́ àdìmẹ́tò wà sọ̀rọ̀ náà yìí àdìmẹ́tò náà yìí ọ̀tún náà wà gbọ́dọ̀ lọ́wọ́ àdìmẹ́tò ṣé nǹkan tó lè fẹ́ kọ́ jáde náà jáde náà bí ó yà pa ni. tọ́lá ọ̀sẹ̀ àkókò ìdánwò wa ni wà á mọ̀ ẹ̀ka ìjà náà nígbà tó ṣe fẹ́ jáde ọ̀pọ̀ bí wọ́n wà nìkan àwọn àmì ọ̀gbà rẹ̀ ọ̀gbà wà pẹ̀lú aláàbò nígbà tó wà ó ló dé ẹ̀kọ́ tó ń bẹ̀rẹ̀ ni nígbà tó wá já ń jẹ́ ọ̀gbọ́n náà tó ní kí wọ́n tó ń yà sọ́kọ́ lọ́nà àgbẹ̀bí báyìí kí wọ́n tó wá já ọ̀gbọ́n ó ti gbọ́ wọn ṣáà máa ń gbé àyínlá bàbá àwọn ọ̀lẹ́gbẹ̀ẹ́ kó wá tó ti lára kí wọ́n ti gbàgbé kalau kalau pun pun ah, pun pun pun pun pun oh, di, mana oh, oh, tak tak tak tak tak tak jadi ọmọ ti a osùmọ́nù lẹ́jẹ̀ pẹ̀lú àwọn ìdí ó ní wọ́n ṣe iná ọyọ́ tak wọ̀ lọ́nà àlè nígbà tá a fẹ́ yẹn kó lórí inú alákòóso ẹ̀ báyìí a ti fi gbogbo bàbá rẹ̀ sí kò sí bàbá rẹ̀ wọ̀ lẹ́yìn náà sọ̀rọ̀ tak lọ́nà àlè kò sọ̀rọ̀ sẹ́yìn àbúrò náà ẹ̀ tó lórí inú alákòóso wọ̀ lọ́nà àlè gbogbo ẹ̀kọ́ làbí kápá ẹ̀ sẹ́yìn tó náà sọ̀rọ̀ فإنك لا تقول Jadi saya ini buat orang bukan. Jadi kalau aku tahu ini, sudah mungkin sama dia lah kan tidak. Semua dia ini mana berarti orang dia ada pada orang ini. Itu mana lima besok bulan. Di waktu ini bukan kalau ada orang ini, tidak aku tahu orang. Eh ini itu effort. Bukan ada bukan ada. Awal sudah mau domain tapi dia cuma ada. Dia dia dia dia. Bukan bahwa àmọ́ orí rẹ̀ yẹ kókó dàgbà yà wà láyé tó lè máa rẹ̀. Èyí wọ̀ lọ́wọ́ náà orí rẹ̀. Ìgbà tó wọ́n ti bọ̀ ìgbà tó máa rán. A lè kọ́ wá sí ìtura nìkan bí ìtura tó ọ̀dọ̀ owó rí. Kàtà ìdílé wọlé ìsinmi kàtà ìdílé ìsinmi ìwà àgbọ̀lá ìgbọ̀lá ìgbọ̀lá ìgbọ̀lá ìgbọ̀lá àwọn bá tìmọ̀ kàtà lè so fún wa so gbàgbé ìlú màtó lè bẹ́ẹ̀ àwọn ọmọ bá lè lè kàtà. Tọ́lá ló bá gbàdá, ṣé o ṣe o ṣe, ilé ìjọba ìjọba náà. Anything that anybody happening, because somebody will talk about Syria, then open one time, yeah, you want to like it. So later, I'm going to have to Kalau nak, so kita tinggal nak kita tidak tadi, ada ini lagi itu untuk malah kita. So itu beda ni nawa karya tu. Jadi ni, jadi orang itu lah ni, jangan ni kalau dalam dalam rumah ayah orang lain pun dah tahu. Yang ni mana orang itu kan harus kita tahu ni tu lah àwọn tó ní kò gbogbo àwọn ọmọ ìjọba ìlànà lọ́la lọ́la lọ́la ní múra lọ àti àgbọ̀n ẹ̀yẹ jẹ́ ìgbà ọmọ ìṣọ́ lò wọ́n ní mọ̀ ìfẹ́sẹ̀fẹ́ kan àbá àdúgbò ara lọ́sọ̀ àlàyé lórí wọn ní ìwà àtàwọn oní àdìsí àtàwọn oní kòránì àti àwọn oní inú ìsàlámì tó wọ́n ṣàlàyé. tó bá ní fọ́nà àwọn ọ̀dọ́ sáwọn ọ̀gá wọn gbà ẹ̀sìn káwé yẹn máa ń dá Bàbá àwọn ìwé ìfẹ́ pero para un poco no menos poco que pedir es poco para un uso mismo no es el aro eh bajar la ciudad jugar con aro que la carta cuando ya más capaz de pero se va a quitar con la con con el gana para para una semana bueno nada igual ahí o vamos a hablar de la idea de la idea de Al-Bukhari. Tapi apa yang dalam ayat orang kita baca, tapi dia orang juga parí ní ìjọba. tó ábí ìgbà ìlọ́ńtọ́ sọ pé olóògbé ìgbà ní kọ́ pa bóòlù sí àwọn olùkọ́ àwọn ẹgbẹ́ pé tó lẹ́yìn tàbí sọ ìgbàgbé bá ti lórí ìlú wá ní ṣe òun ti gbé owó òun jẹ ọwọ́ àdígbà ọwọ́ àdígbà tó ní bàbá àti ọwọ́ ní ọwọ́ ní olóyè wa sọ pé ọ̀rẹ́ máa ń ta wá nínú àwa máa ń ṣàkóso wa wá ọ̀dọ̀ ẹ̀ máa ń ṣe máa ń ṣe máa ń ṣe máa ń ṣe. بأمها والقال قضى الإمام بعمها والقال كأبو زيد يقول لم جريد ما توالدها فبارك وماتت أمها يا بنات وقضى الإمام بعمها والقال ikú náà sì ti mú ọ́nkù rẹ̀ lọ àti màtàrà ọ̀dọ́ ìmọ̀ àti ìmọ̀ àgbọ̀ pé كان إلى الله أول ليلة وآخرها لقى إمام مقاتل So now in tí wọ́n tún di àyà yìí pé àyà yìí tó méjì lè pe gbogbo àtẹ́bí ọlọ́run tó ṣe ìtọ́nù mọ́ bẹ́ẹ̀ ti dàmú yìí bára jẹ́ ọlọ́run àti pàṣẹ pàṣẹ ó sì yé àbí tó bá ti tẹ̀sán bára lọ́wọ́ àgbà ọlọ́run ló wà á fi àyà yìí pé ẹ̀ ìdílé àti pàṣẹ ìtọ́nù bẹ́ẹ̀ torí nǹkan yìí orí ìtútù àti ìwáyà tí ó dáa yìí ló wà ní ìtura ní àwọn àdìsùn òwò àbá ètò lálàáfíà ní ìmọ̀ ìmọ̀ bóyá wà lóyún gbà yìí bẹ́ẹ̀ lágbọ́ pé wọ́n lọ́sàn bẹ́ẹ̀ ní ẹ̀ka àwọn ọmọdé ní ìgbà ìjà ìjà fún bàbá ìjọba wọn ní ìjà láyé tó kọta láyé gbà sí. Ẹ̀rọ ló sọ̀rọ̀ yọ Afghanistan. Proposition alágbára. Gbogbo ìlú làwọn ìbáyà ti náà wọn níjà. Ọmọ ìgbà tó ń bu yìí. Lẹ́yìn náà ti mọ àyà. Wọ́n pé àyà yìí ti lè láti láwọn akéèyàn ní ìlú Àyà yìí àyà yìí mọ́tò máa sọ òkè sọ. Bí káàtó wọn lọ sí ẹwà ní tẹ́wọ̀n kí ti bùkà yìí. Ẹ máa gbọ́ wo? Ẹ máa wo ibi dídì yìí. Y por aquí que había para la facultad, cuando le haya la facultad de cosas. Hermano, y la institución por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, por ahí, que para Saya mungkin, kan saya mungkin, ah, aku mau ada mungkin, kan saya mungkin, ah, ah, oke, oke, kan ah nomor satu tapi walaupun apa saya maunya apa sih hajar bang Orang kita tak kira, imam kok. Di sini, kalau kami lah beri kepada anda lah, anda lah beri Awak tak melakukan kali. Ada yang lain lagi, tapi aku mahu cuma saya tidak boleh cerita panjang. Ini cuma ada korban bukan, boleh tak dia? Harus itu hmm? aku bukan yang bukan. Saya kemudian ini, oh hilang dari Al-Quran. So, pun itu dibuat. Kalau tadi ini, saya Kalau kita bahas saya juga. ini, enggak tahu ada hajar, lupa sih. Saya tidak tahu hajar, lupa ẹ̀jáde wá fi pé wọ́n á ń ta wọ́n yá ń ta ayé lọ́wọ́ lórí pé ẹ̀jáde ta á ń ta ṣàkí fún kò fẹ́ nítorí ìwọ̀n tí wọ́n kó sí kàyé ṣàkí ọ̀rẹ́ ìlú bẹ́ẹ̀ kò fẹ́ ẹ̀yìn wọn ìlú bẹ́ẹ̀ ẹ̀jáde ọ̀rẹ́ ẹ̀jáde ẹ̀jáde kí ni ìjọba rẹ̀ ẹ̀ ẹ̀ tó tó máa kọ́ ẹ̀ wọ́n làwọn gbé tàbí ọ̀ àlùkọ́rẹ̀ tàbí ọ̀ bẹ́ẹ̀ máa ń bá Cantoni, tirando studenti già che stanno eh la vengono dei loro giovani già più ricchi eh e fatto va un po' che non si fa e dopo ho che si farme solo sul già o si già o una già lo di banco di già e oggi da mano che non è stato che per caso va in questa che si

Again, I'll show what I have in I'll say several arush. I'll say maybe Jafar Kuno Amashia. Nínú àwọn èèyàn ń jẹ́ Hausa kò náà ti báyìí tí wọ́n lọ́wọ́ ìkọ́rí tẹ bá láti báyìí tó ń bẹ́ẹ̀ ni kọ̀rí pẹ̀lú rẹ̀ kó lẹ́kọ̀ọ́. Ìgbà sọ̀rí ìfò àdìdíṣì. Tó lẹ́nu kan ní ìpínlẹ̀ ẹ̀dẹ́ bá ابن مزيد نبع عن مسؤول الإعلام ابن مزيد بدأ مرة في لفظ حاجة لفظ واحد لكن كده أنا نزل سمعنا تعالى ألقى الشيطان على عن عن وأنا عن سوريا عن نبي بيكون صفي لقى الغرامين ها وفي يوم عند الكبار ثم جاء جبريل بلدا يقول وأنا في ذلك قال وأنا في إرد علي ما جبتني كافوا مياه يا جماعة كافوا فلما بلغ أن رسل تلك الظواهر الأولى وهي الشفاعة تبرجا قال جبريل لم آتك بما هذا من الشيطان فأنزل الله ما أنزل من قبلك pẹ̀lú musa tọ̀ náà wá ní musa lọ́nà mẹ́rin musa lọ́nà mẹ́rin musa lọ́nà mẹ́rin musa lọ́nà mẹ́rin musa lọ́nà mẹ́rin. Ibn Hajar rahimahullah òun sọ pé gbogbo ọ̀nà tó gbà wá tó fi jẹ́ mọ́sílẹ́dà sọ̀rọ̀ àgbà èké tó bá àwọn ọ̀sẹ̀ tó rẹ̀ sí ó gbà kó ní ápùlù ẹ̀kàkọ́ wá wá kó láàmà. Ibn Hajar ti lé nípa tó bá rẹ̀. Kọ́dà kàtí Hajar sọ̀rọ̀ Ibn Hajar tó wá fún àwọn tí wọ́n ti ọwọ́ wà ní ó fún àgbàkùnrin àrọ̀ sílé ó ti rọ́dùn ó ti rọ́dùn kọ́lé ìyá Al-Qadhi ya. Ini kan satu kamu ini kita belum nonton audio dia. Ya, Al-Qadhi, Al-Qadhi ya. Kilo bawa ya, kami ini bukan kami. Al-Qadhi ya, ini ngomong tadi aku ini. Saya kira Asyifan kita itu sebab sebab apa yang terjadi sebab itu yang terjadi buat jahat kalau baca ini bahasa apa? Eh, ini jenis Kita tu yang bahasa hmm, apa? Usin John. Ini mesti nak tahu nanti mampa nabi, yang nabi, aku habislah nabi, awal awal nabi, habislah nabi. Oleh asyifa, ditarif hukum insama. Kau tinggal. Apa kondisi? Kalau ini ia bermuka umum, ni pun, ini benar, saya mungkin prepara o algo más fuerte, o algo más para la mano, viaje. ¿No? Eh, sí, hombre. Cuando me hago ya mi hach, ya vi مسجد الحجاج دائما يقول كاسي المعلم كاسي يقول المعلم وقالوا ايه يقول يعني شيء تقول ايه تقول يعني نبي نعم بيعمل يسوي àdúgbò àwọn ọmọ ìgbà ẹ̀kọ́ ìgbà àti àwọn ọmọ ìgbà àwọn ọmọ ọdún tó wáyé ẹ̀ ń fọwọ́ fún ní aṣọ yọ bàbá mi sọ pé alẹ́ ti alẹ́ ti sákúyà àwọn ọmọ ọdún ìgbà lọ sábà bá ní aṣọ. ṣé má fa ọ̀rọ̀ ẹ̀ mo fẹ́ lọ kájí iṣẹ́ àgbà ń ẹ̀jẹ̀ kẹta ọ̀rọ̀ ìfúnà ìfúnà ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yìí ẹlọ́wọ́ bíi thirty seven bíi thirty seven. sọ́la ìbára ọ̀nà ọ̀bá nígbà tí wọ́n sàlàyé káńtẹ́ sàlàyé bá ọ̀rọ̀ àbíbi ọ̀rọ̀ ìbáwẹ̀ nígbà yìí wọ́n sàlàyé bí ọ̀rọ̀ àti wọ́n sàlàyé bí ọ̀rọ̀ àti wọ́n sàlàyé bí ọ̀rọ̀ ọwọ́ aláwọ̀ ẹ̀rọ bá àkọ́kọ́ tí wọ́n fi yàtọ̀ sí ìdàṣẹ́ nínú àyà lọ wọ́n ń sọ lánàwó lábẹ́rẹ́ àárín námẹ́rin. Hmm, àtúnyẹ̀ òjú kankan bọ̀ abẹ́ tiwa wọ̀lá ìkúnná ọ̀là náwó pàpàlùwà bákọ̀ náà jẹ̀mọ́ àtúnyẹ̀ àdìsí wọ̀lẹ́ yìí àyà. abáyá abáyá náà ajá àwọn àdéhùn àrùn ní àdìsí ìtọ́jú nínú àyà lọ náà àwọn àpẹ̀lú àpẹ̀lú náà pàtìbáwò àwọn kátẹ̀lẹ́ àwọn ìwà àwọn لأن النفس العلمية ما أريد ويلي ما قال ولا ولا أما قال فقط لا لأنه كفر بالله فقط ورحم الله من قال الحق لا يعرف بالرجال اعرف الحق كان أي موضوع pẹ̀lú àwọn ènìyàn tí wọ́n bá tẹ̀ ó bá ti mọ̀ tó ló ó máa orang na semua telefon, orang itu lima jam atau satu jam, atau Mereka semua dua yang tahu bahwa orang kita wakil aku ni lima jam atau satu jam. Kulluha bubwe kata siwa tori pun tori saya cuma Eh, gbogbo tó sọ̀rọ̀ pàkítọ̀ ìbánu ìdọ́là fún ìgbàgbọ́ kìíní nípa ìṣẹ̀dọ́nù ìdí lẹ́sọ̀ ọ̀gbìn ìdí sọ wọ́n ti gbogbo ẹ̀ yàtọ̀ fún sọ ìgbẹ́ tó ti lé ní mọ̀ ọ̀rọ̀ ìbò ìdílé sọ ìgbà mi pọ̀ ní wà láti nà kẹsàn-án sọ̀rọ̀ ṣùgbọ́n tí ìfọ́nà tó gbà wá pọ̀ tàdúlù àlá ànà ìdí sọ́ọ̀tì àpò máa ànà làhá sọ̀rọ̀ ìfọ́ ó ní sọ̀rọ̀ méjì ní ló jẹ́ eh. méjì ní ẹ́ lèjà lóhùn máa àlátàtà ìsọ̀rọ̀ ìṣẹ́ lẹ́yìn bá wọn dákọ̀ lù wáyà lẹ́yìn ìjà tẹ́lẹ̀ kẹta fún bàbá ọ̀la nínú ajá ìwà tẹ́kọ̀ bá tó ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn olùbá tó láyà bí láyà yóò fún وآيات كثيرة باطلة لا أصل لها طبعا الرواية بعض الأحاديث ذكر كما جاء وهو إخلاف قول المعلم في وكذلك قول إياه كان يقول قول إياه هذا حديث لم يخرجه أحد من أهل العلم حديث كثير لا تصدق به ولا رواه ثقة ìtànà jẹ́ tẹ̀lé ní mọ̀tàbí nípa kò bá wá pẹ̀lú táàbì kan tó pé máa bá fi làpọ̀ láti ní wàtòrọ́ bí ìwà àyà sí ẹ́ àwọn tó bá wá bá fi bẹ̀ ìwà àyà wọn onítìrọ́ wà nítọ́ ìsìláàjì wà káta àwọn òkú bẹ́ẹ̀ tí kájọ́ fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí gbọ́dọ̀ kọ́ ìyá àti sọ pé wà mọ́ ní gómìnà wani wadanda kafin masiri lam ya fi yi aha don gini ai ga kanko da kabo islam da ya sun marar da rubin tori da mara ibnu kwakwari a yiwa ta masu kini wuli kwarai da ba ba ke ustad na sai wa rafu na bari gobe bi an na zani ka da wa ma su zai tó ṣe lọ́sẹ̀ kan tó ṣe lé tàbí ọ̀gá ti má bẹ̀rẹ̀ lọ́kùnrin láti lọ́la jẹ́. kọ́lá ọ̀la ló ń kọ́lá ní ẹ̀wọ̀n tó ọ̀rọ̀ kan tẹ̀ kájà ní. wọ́n jẹ́ ní òògùn àyè gbogbo sánmi àdìkọ́tò àròbí ni àdìkọ́tò ìyá àdìkọ́ àdìkọ́tò àdìkọ́tò láyà àmọ́ ṣáà máa lọ́wọ́ àyè. olóńgbò ní kọ̀ọ̀ ìlú ha tó pé ọ̀nà tó gbà jáde yàtọ̀ ọ̀tọ̀ ìṣe ń jáde kúmbà ní jáde pásọ̀ ní jáde dáadáa níta àlá ánàlá afúlá ọ̀pọ̀lọpọ̀ sábà wò ó sọ pé ánàlá lápáta àtàlí ìlà níhá ìsinádùn mẹ́ta ń bẹ̀ ló wà lápáta ìsọ̀kè وهي مراسيل مراسيل بيت عليه يحتج بها من يحتج بالمثل تفهم كده عن ايه ده لا بالمثل انا وعلمه kò ní kò yẹ kó dànù wàkàtà máa ń láyé àpájù bí ẹni tó bá tọ̀ àgbà mú náà náà kọ́ kò yẹ kó dànù bí èsì lọ́ọ̀dì bá ti hà pé gbogbo ìmọ̀lẹ́ kó dà kọ̀ọ̀rọ̀ ẹ̀ máa hájà rẹ̀ níṣẹ́ àgbà ní tẹ̀ ẹ̀ ọ̀nà torí àtẹ̀kẹ́ náà rẹ̀ tó fi wọ́n kí sọ ìṣẹ́ àgbà hájà ìkóbi so àwọn ìyọ́ tó pé wọ́n ní hájà ìkóbi kọ̀ọ̀rọ̀ kọ́ eh lebih kalau ada mau orang orang ada saja ambil tadi ambil ini tadi aku sih tahu dia itu itu kok eh di aku baru tak kalau ini nah kayu saya katakan balaika bani dimana bukan kata itu bani si dewa kewan boro abang mengarut itu itu sudah saya akan lupa tidak ah so ẹni ká wo forty five forty five to uh, uh, uh, forty five lẹ́nu. Dari kan, dari dekat dekat kan, jadi jadi bá ń lò ẹ kábílà yìí máa kẹ ká wẹ gbogbo ẹ ìyá kàkà náà. níbi forty five yẹn tẹ bá ti wo párágráfù ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ látàkọ́ gbẹ̀gbẹ́ ìgbẹ́gbẹ́ bá sọ pé pàdéjúmùlà palmari náà lè fi láàyè àdéhùn lọ́sán àlẹ́bí ta àdánà lóṣù. Epo ti fi ṣẹ̀rí àfẹ́tẹ̀ Money started with that. Only ahli bin alayhi ihtimal bihi وفيه به قبل الأول أن يكون مصدر المرسلين واحدا احتمال كل أو المثال مصدر نامي مبادر هذا هو الأول كما يسأل يعني كما الثاني يجي يجي يجي يجي يجي يكون جماعة pẹ̀lú àti ìtẹ̀lẹ̀ náà àmọ́ kó ti pín ní ìtẹ̀lẹ̀ náà wọ́n wà láti náà ń jẹ̀rẹ̀ àjọ àbá láwà sí i. bí ìtẹ̀lẹ̀ náà ló fà mọ́ gbogbo wọn wọ́n ti pọ̀ tó náà kó gbà àbá ìyẹn tó lè gbà àwọn dàgbà. bí kéèkì ẹ̀fọ́ àti ìgbà pa ẹ̀yẹ́ pé kó ṣàlù wò nígbà wọ́n gbà ká bàbá náà ní kó ṣàlù nígbà lọ́dọ̀ ọ̀sùn lọ́dún fífù yìí tààtà yìí وان اننا lọ. wọ́n المقدمه èyí náà bàbá إننا لو ألقيت النظر على روايات آخر القصة فبعد على رواية القصة لألقيناها كلها مسلم أجل القرآن حاشا حديث ابن عمر يقول ابن عباس لكن ولكن فرقه كله واحية شركة بتاعته اللي يقول جاب لنا ده ده ما بعد وهي ضعف للأكثر عجل لا تنجبروا بهذه الكرامات ويجي موسى وقابل عنده كده فيبقى النظر في أمامه وإلى مرات النبي وهي كما علمت سبع نجي مرتين صح إسناد أربعة منها فإسناد ما عنده وقت تجد الجوار صحيح مكان ميرن لكن هناك تعدو وأنا وهي مرسل سعيد بن الزبير وأبي بكر بن عبد الرحمن بن الحارث وأبي العالية تبات وين وقرأوا وأنتم في تبات وين تكون بعض àwọn ọmọlọ́wọ́ tó bá sọ nọ́mbà wán nọ́mbà tó nọ́mbà tí mo sọ ní ìbẹ̀rẹ̀ ìkíra bí mẹ́tẹ̀ ta òǹgbà wà mú sábà kọ̀ sáadà ó jẹ́ mẹ́rin ó jẹ́ mẹ́rin báyìí ẹ Saya bin Zaid, Abi Bakr bin Abbas, Harith bin Hijab bin Abbas, Am saya bin saya bin Zaid. So, Tabi bin Zaid bin Zaid. Basra. Ama kita Abbas ni, Saya Basra. Zaid bin ni, Umur dia umur saya tadi umur bin Abbas níjọ́ táàbù ní wọ́n ti bá sọ̀rọ̀ lọ́wọ́ àti àtàlù wọn tó dé pàyọ ní kwẹ́sà. àbẹ́rẹ́ mo ti tẹ̀ wá bí mi láti bá wọn níta ní ìjọ ìjọ lọ mi. ẹni mo ti tó àfa àwọn sọ̀rọ̀ níta ní ìjọ ọmọ ọmọ ọmọ wa. so ẹ wá gbọ́ àbíbáṣe náà gba ẹ̀mọ́ mi parí òun àbá mi bí náà òun náà wà lára wà lọ sábà hmm? ó wà lára pé. Nah, Pakistan masalah iya kan? Arba Madinah saja lebih amat awalnya awal sahabat tadi ini mah, eh awal mikir Madinah ini, ada perkara ada banyak orang yang semua tidak ilaman fil ilmi sab'atu abdurin eh, riwayatuhum laysa ka'al ilmi kharija فقل هم عبيد الله وقاسم سعيد أبو بكر سليمان خارجة إذا قيل من في العلم سبعة أبهر كما تقول أنا أروح نوما لما يبدو به روايته ليست عن العلم خارجة تبقى رواية ìmọ̀ ní kò láàrin ibi tí màá parí fún Fakuri sọ fún wọn ìdájí tó sọ̀rọ̀ ní àgbàdo. Wọ́n ọ̀gẹ́ ìlú náà ọ̀gẹ́ ìlú náà àti lágùn ọ̀sà. Ọ̀rọ̀ wa ọ̀rọ̀ wa lọ́nà rẹ̀. Kọ̀ọ̀rọ̀ sí Alfọ́dúgbọ̀n Muhammad Sàlìbán. Fakuri wọn ọ̀gẹ́ ìlú náà àti ọ̀rọ̀ wa ti kọ̀ sí mú tàìlù tàìlù tẹ́lẹ̀. Abu Bakiri, abangnya, abang Rahman, Tuhan. Itu lima, lima ternyata خارج خارج أبو زيد الثاني أصحاب المدينة فأبو بكر هنا على سبيل الأمة أبو بكر بن عبد الرحمن بن الحق أبو فقلهم عبيد الله عروة قاسم سعيد أبو بكر سليمان قاسم Musalim Abdul Aliyah dan Musalim bin Jalan wahia marosi yang alaiha ahadun imanin satu baik. Iman bin Salakon ini, usri kita akan mulai. Iman bin Salakon ini apa-apa usri masdarul muslim wahidah. Ike dia hanya bunuh jamaah, walaupun namun jadi apa-apa لأنه ضبع واحدة كل قوة ضبع واحدة tí wọ́n fẹ́ lo píríncípù tí wọ́n kò ṣáájú yìí ń wí wípé mo tó ní ipá àtọ̀ pé mo bá lùgbọ́n wà fọ́nà tó wá ní òkun lágbára o ó ló ṣe yí pé wọ́n jọ ṣí ẹ àṣàyà pé ìgbà wọn jẹ sẹ́yìn dájú ní ìgbọ́n ṣe ìṣe ń pọ̀ yìí náà ni wọ́n ṣe ń lọ ẹ̀yà ìṣèpamọ́ sábà ń wá fẹ́ wọn wọ́n ní bàbá ìdájọ́ bọ́ mọ́ra ni pàpà ìgbà ìgbónà tó bẹ́ẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ìgbé ìkọdún tó ń sáná 95 hmm? tẹ́lẹ̀ ìgbé ìkọdún 95 nàìjíríà wà á di bákìtà àbúrámà sáná lẹ́kọ́ abẹ́kọ̀ọ́ àbúrámà òun kú ní sáná lẹ́kọ́ wà á tẹ̀lé àlíyá ìsìnkú rọ̀fẹ́ mọ̀sọ́sọ́ra ẹ̀mọ́ tó òun kú ninety five ninety four ninety wàkọ̀tàdà bánà bí aṣọ àwọn ọ̀gbìn kọ̀tàdà kú ní one ten lọ́wọ́ àti ní aṣọ àti pé àwọn ẹ̀wọ̀n sọ̀rọ̀ sọ̀rọ̀ one one hundred and one so wàl awúwálì àkọ́kọ́ tàdà kọ̀ọ̀dà ẹ̀sìn pé òbí àti òbí ẹ̀sìn òbí náà so ẹ̀sìn pé example, I know five months left. Òbí à. Five months left, òbí. Aláwọ̀ jẹ́ òbí, wà sáni mẹ̀lẹ́lì. Ọba tó máa bàtà máa sáré, ó jẹ́ fàmì ah, náà lọ́rùn yẹn. Wọ́n àhẹ̀rọ̀ bàtà ìyá. Àwọn méjì yóò apa sílẹ̀ lọ́wọ́. kita ẹ̀ma tó káàkiri pé náà bá ní ìmọ̀rú nǹkan yìí tá a gbọ́ bí àti fa wa? àfàfàtọ̀ ìdáwà àfàfúgbà ìdáwà tí ò bá lè fi dára wọn ó fi hàn kó ní ápù àfàfẹ́yà bá rí ìgbẹ́ tó fẹ́ẹ́ kàkó bá wọn bó náà ti rí nù àbúláyé àjà lè wà rẹ àbúláyé àjà yìí àbúláyé àbáfọ́ ẹ ìbáṣe ìdíjà náà fi wúpa àbí ebi ṣe àti ìdúrí màdínà àtàkùn tó sì tọ́ شغلني فجائز أن يكون مصدرهم الذي أخذوا منه هذه القصة ورووها عن واحدة تعقل أخذ أداء في مصدر يوحنا مصدر يوحنا إن كل قصة بالعدل بكان أما ذلك هو المسلم ولو كان وانت وجائز أخذ àyàfúnà yàmá ìlú ọ̀pọ̀ lóòótọ́ wàlá kí n náà wọ́n lò àbá àtẹ̀lẹ́ náà tó wọ́n náà lọ bàbá náà bàmá àmà rè màdá pẹ̀lú gba ìgbìmọ̀ láyé òkè tọ̀ ẹ̀wọ̀n ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ láyé òkè ọkùnrin bá yẹ fẹ́ bá ní wọ̀nyí làkìtì bìlí ti hádà hádàbí àwìn ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ní sùn láláyé ẹ̀ ẹ̀ memegang mata banyak tadi itu berkata wala wajah dari kajian riwayat tidak berkata wahai pun dalam arti ada masalah dari kaum Bapak Rosi, Tolong, Pemerintah Kepala Lagi, Orang Umbawa, Rosi, Masa ada orang-orang yang akan bersebut أنه إلى هذه القصة فقال هذا وليد ذلك فقط ذلك وقال سيدي وشكتي وصفيت الصلاة وقوم وصفيت الحديث وقوم مجمع الحديث فقال الله ولا بد ولا بد ابن خزيمة خزيمة سنة في الكتاب المهم بأن في هذه القصة غير ثابتة غير ثابتة في الجاهل ẹran tó ti ẹnu wọ́n ti bẹ́ẹ̀ àti ìgbà yẹn mo ti bẹ́ẹ̀ ẹnu ti ọwọ́ yẹn. wà á yẹ dán onídùúmọ̀ afárá ìgbàlódé ọ̀gá náà wọ́n tà ní kọ́ wà á yẹ dán ní sàlùmá ní wà á yẹ dán ókè sọ́ọ̀rì fáwọn ọ̀nà ọ̀gbẹ́ wà á yẹ dán fàkọ̀lọ́pọ̀ ní ọ̀rẹ́ ìgbẹ́ sọ̀rí وقال عن صحيح أن النبي رجل وسجد في المسلمون أنصب الكلب والمشركون الصبر والإنس والجن حديث ثابت لكن قلنا ايوه في علي ثابت لكن أنا يقول لك أنصب الكلب أنصب الكلب أو يحب الكلب وليس في حديث القرآن وقال ما في ديوان وقد دارين تأكيد ومنها في حديث وعليم أو كلمة وليس فيه إخراج دعوة وليس فيه حديث القرآن وروى هذا الحديث من كتب كثيرة وليس فيها ما تحدث عن من شرط الإمام تعوان كما تعبوا وأنا تعملوا في مدرعون ọ̀dàpọ̀ Abubakar Muhammad Abdullah Muhammad Abdul Arabi mempunyai five points. Jadi kalau tadi tafsir di akar Quran. Qadir yakunu mutabun ila ya'ud fi kitabi. Shifa fi ta'rifi huquqil mutar. Shifa fi mutar fi ta'rifi huquqil mutar. Terakhir. Then Fahru Razi ọlọ́run ọba ní ọ̀fẹ́ yìí muhammadu ahmed alhandori ababila lórí ìdíje akáwọ̀ tàbí jáwé akáwọ̀ àtàkùn òkúri ẹni wọ́pọ̀lá lórí ọmọ tí ó jẹ́ fún láàrọ̀ ìtàkùnkàkùn yẹ̀mọ́ mọ́tòlù ọ̀dẹ̀mánì nínú àwọn àṣọ̀rọ̀ àṣọ̀rọ̀ mahmud ahmed aini dan Muhammad bin Ali eh, eh, Muhammad Ali bin Shokai dan Qadir eh, dan Al-Alusi تثير المعاني بدقة المعنى وتبين بكثرة البيان دائما أكثر صح sulle nomen muke ke ro sai ka lo hari e e piri si desa kuma lu oni pa si ho ho ko si da to ko da ka ko se si u ka den ka ni to pa si eh ora ko mara tu wa ta ji su ke ka ke da ko mo de wa lu ko i da ni sha ni e wa mo ta de sa ni eh tọ́lá pọ̀ àwọn ìjọba náírà náírà fọ́ náírà tẹ́lẹ̀ láti ní kàtàkà. àwọn yìí bára wọn láyé dé kọ́lá ni wọ́n lọ sí ẹ̀sìn òkú. tó bá yàrá wọn kọ́ sí ṣàfihàn wọn lè má gbà dá pọ̀. òkókó bàbá bẹ́ẹ̀ ṣe ṣe ìlú sálò wọn ti tẹ́kọ̀ọ́ ti tẹ́kọ̀ọ́ yàwó. báwọn apá àti ìjọba yẹn tó kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ ìjọba ló ń bá wọn mú káàkiri àìsíra káwá náà bẹ̀rẹ̀ Ele não é é a coisa condicionada. Berarti ada cara boleh baik arah arah mohon kalam ada baru tahu itu orang tidak. Oke, ini tapi malah jangan jangan bukan. Jadi kalau orang فالآن ذكر سبب من الأعياد الحية التي ذكرناها في أول المثال ما تظن كل خبر يرد عنها إيلهم يريد أن أنار الله عقيدتكم في نور الهدى ويسر لكم مصدر التوحيد والرمزان أن الهدى هدى الله فسبحان من يتقدم من الإله من شاء ويسلك عن من بين معنى ní sọ̀tọ̀ pẹ́pẹ́ alùpàdé pé kí ni pé alùpàdé làwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ fi ìṣẹ̀yà fún ẹ ẹ̀tẹ̀lẹ̀ tẹ́lẹ̀ làwọn ìjà fáfi làfi àbí kò sí táwọn kòtò àwọn kòtò yóò wúta lùsùn lọ pé ẹ àwọn àlùmọ́ ní ilé ìlànà yóò lẹ́nu lẹ́sọ̀ nígbà tí ń lò ó sọ́kù bá ti yàtọ̀ nínú kùbá màláìkà ní ìpè alẹ́ náà ní màtàdókìtà ẹ̀sẹ̀ sí ìdájọ́ ìrìn ní ìjà ẹ̀yọ́ lọ. fàyídà sálákà ọ̀rọ̀ ìdáwọ̀ ìdẹ́gbàdì yìí bọ́lọ̀ bá dé kó má màtàdókìtà náà yóò pé yẹ ànábì ọlọ́run kó máa yóò lè fi àrùn láàrin ní àtẹ̀lẹ́ wàtábàtà ìyàgbé wàtàkọ́ àtẹ̀lẹ́ wà lọ́wọ́ ánà nàbí tó bá ti pẹ́ tó bá jáde lọ́wọ́ ìlàṣà àwọn ìpàlà ìwáyé tí màláìka bá gbé wà yóò láyé sí onímọ̀ àmàlà kan gbówà àṣẹ ìtọ́kùn kò ní ọ̀gá màláìka àbíṣe ìtọ́lẹ̀ àkìsá àmùsúra tó kọ̀ nípa dájú àti àlẹ́ kàlámà ما يبقى من الحقيقة فاكتفى في آخر فصل النص وصح لكسب إذن الحديثين نمبر 1 نمبر 2 أن الله قد أعطى رسوله إذا أعطاه النبي له معصوم الله سبحانه وعمل كل شيء الله الله ويبقى لكل شيء ذلك من دين المسلمين إجماعيا يجب على المسلمين إجماعا النبي الله سبحانه ayé àpàjù kí lọ́wọ́ fún kí ni ẹ̀rí hmm, kí ni ẹ̀rí rẹ̀ ìgbà rẹ̀ nígbà tó ń dábàá àwọn àdájọ́ ọlọ́run tán ó ní wùlá ayéka lè ní àdáhùnmùbá lọ́dún láyé sáré ìdúgbò ọlọ́run wùlá ayéka lè ní àtẹ́yẹ ọmọdé kìtà wàlọ́kọ̀ọ́ wàlọ́kọ̀ọ́ ọlọ́run olúwa lápò yìí ọ̀nà aláìsí mọ̀ ẹ̀fọ́ nìyí wà owó ìjáde ọjọ́ ìdáhùn àti ìṣàkóso ẹ̀ lára ẹni ìṣàwọ̀ aṣọ́kù làásùbà ọba ìṣèṣù làásùbà gbogbo tó ń bí láyé yòówù ọlọ́run ní wa pàmòlè dáa àbí bíi báyìí ní ìwà ìbáraẹni pàmòlè dáa àdáhùn yẹn ń sọ àyè ayé tó rọrùn ẹni bá tiẹ̀ pé ó fọ àná ìyá lè fi kúrú náà àwọn yẹn tó kò bí ìgbà pátá ayé àwọn oníṣẹ́ tó bẹ̀ yà ní ìtẹ́jú ara ọ̀pọ̀ ìmọ̀lá àwọn ọ̀dọ́ ọ̀pọ̀ ìsìlámù ó ti fọ́ ọ̀nà ìsìlámù tó lọ́ra rẹ̀. balaga ti gba ye maa ti la wa fadlan ani sɔrɔ le ko ko le ti kɔ. بل هو المنظر عن ذلك فعلا وعن المعنى وهو المعنى أن الله والله قد عرف رسوله بنفسه فقال إلا وما يلقى فلم يكن يخفى عليه من أمر الله ما نعلمه so kò sí nǹkan kan tí ó pa wọn bá nàbí ìta àwọn àgbàdo àwọn àti ìta nàbí àwọn ọ̀fẹ́ bá láwọn èèyàn ọ̀pọ̀ tí ò bá ti ara pè bá ti wá lábẹ́ ìgbà àti àbí àwọn làágbé إنما المساءلة فيمن بعدهم وبغيره لكن من يرد عنه وبغيره so òun ló ní káwọn sàlàyé òsàlà kò mọlẹ kí wọn lọ bọlọ wọn lọ bá lọ bá lọ wọn lè bọlọ tó àti ẹni mọ ọba tẹ kọlù ní. so pé àwọn àjọ ìgbẹ́ni ìgbà wa gbọ́ wọlé. أول ما يجب على وجهه es la motivo que interesante verdad y en eso que cada vez le pero al que tiene bici y cuatro ahora la hago تعمدوا فتح الله أقلامنا إذا سيقولوا بيبلغ أول ما قال عن القرآن يبقى هذا ولكن يقولون إلى قول الروان الذين هم بجانبهم أعداء الدعوة أنا أقول في غير ما كان في سورة الإسلام مما صار هذه أعداء ju àwọn ju àwọn tí wọ́n fẹ́ kàlà àwọn ìkọta gbàgbà wọn ò ní pé ẹgbẹ́ wọn ní anàlẹ́bí àtàlẹ́lá ńlá màjẹ́lá dàmà rẹ̀ ara jísọ̀ إيه تمنى ألا ينزل علينا الأحبان مثلها ورسول الله عليه وسلم Ibu tuan sebagai tuan buta awal itu buta, tulang dulu. Arah itu nanti so, kalau kalau menjadi tuan itu, musuh kalian itu buta, musuh kalian itu ini tidak ambil. Tuan itu kalau kalau kalau tuan itu, dia mau wis, dia ada jangan dia loh. Oleh panitia يجوز معه أدنى من مكة Video Rasulullah dan Nabi Sallallahu Alaihi Wasallam asal wakla kaulihi ala wakil ànábì sì bá pé káwọn ọ̀dọ́ wọn fi wúlẹ̀ ju kọ́lọ̀ wọn kó wá pẹ̀lú ọ̀lọ́ sọ iná tí wọ́n fẹ́ irọ́ ni pé sálẹ̀ ìjọba àti wà yóò sọ̀rọ̀ alẹ̀ fún tọ́lọ̀ nǹkan kan pé kọ̀wọ̀ bó ha ọ̀hádà kọ̀rọ̀ bó káwọn máa kọ̀nà tí wà yóò wá fọ́n nílé ṣé ìgbà lẹ́yìn ọ̀sọ̀ tó wà yóò sọ̀ kalẹ̀. wà á wá dà hálà ayẹta ọ̀hún sọ́kùn bí ibi máa yẹ kó ayẹ bó ṣe bá àpẹẹrẹ ìlú ṣe bá yìí ọlọ́mọdé wáyé kàkà rẹ̀ tó ti wá pọ̀ sí ìlú ọ̀dọ̀ wíwá yìí nǹkan ní dé ara rẹ̀ dá àyà ti jáde ní wà kọ́ níbi káyé gẹ́gẹ́ ní àyà ti jáde ní ọ̀dọ̀ yìí wọ́n tó wà ṣáàtì wà láyé ìgbà kan tó ọ̀sẹ̀ nígbà ìta ní mọ́nà ìgbà wọn ajú àdàna àdìsàbà fàyínà já àwọn ìṣèlérí kánà ajú àdàna sẹ́yìn ìnáwó ìmọ̀ta Karena يتكلم كان يتكلم أجل وكان أجل أجل ما يقول وحين يلقاه جبريل فيدعه القرآن وكان أجل من الخير طويل ibi ibi táyì tó láǹdà tó bá òkú tí ní ìmọ̀ wa bá wọn nígbà tí ní ìlú bára bá gbẹ̀rù náà tó máa ń tọrẹ bí ọlọ́run fún mi ní ọrẹ báyìí yóò mọ̀ wá tọrẹ pé tó wà nínú ìgbà tó wà ìjẹ̀kọ̀ mọ́ta ní. fàyọ̀ sí ọ̀kadà القرآن أن قول الشيطان تلك القرآن يكون الأولى وإن شفاعته المستجاب للنبي قبل المؤمن فالتمس عليه الشيطان الشيطان طبعا كان يعني في وجهه إيه. هو أنت أمان نبي الشيطان الملائكة وصلت عليه التوحيد بالكفر ìyẹn tó ṣe é fi ìyẹn nígbé ṣé ṣe àtẹ́sàtì kan kò mọ ojú wí ni ewé pẹ́lú àwọn ẹ̀yẹ jàmáta húnà làkúntàjà húnà bẹ̀ lásàjà sọ́lọ̀ ń jẹ́ húnà ni ẹ́ àtàlẹ́ nìkan pè náà fún wa ẹ̀rọ pọ̀ sábà ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ ó ní wà ánà ní adnà ìmú mẹ́rin náà máa ń sèrà èmi èmi náà yìí yàtọ̀ tẹ̀lé nínú àwọn mẹ́rin gbọ́dọ̀ tó ṣe kéré tó ìgbà wà àkọ́lé táàbù ọlọ́run ìmọ̀ ọ̀pọ̀ ní lọ́wọ́ lọ́wọ́ wà á sáàbì mi lé ní ní ọlọ́run ti fún mi nínú mà tó fún mi lára máa láyà wà lé wọn là á bá tó. eléyìí pé kò sí ìdí màá ga yìí kò pa mọ́ fún mi máa ń dé kó fún mi pé wọ́n lè yẹ ní ìfòyìnbọ̀ yàtọ̀ láàrin sọ̀rọ̀ ìdà àgbàláìkà àti kàlẹ́ láti mú ìwúrú bẹ́ẹ̀ ní ìlànà. Fàlàmù ọ̀nà ọ̀hún kó yẹ fún yìí ẹ kó tó ti kó ronú ga yóò fi dèbí ra ilé yìí kò mọ sí fana àyájọ àdàbí yà bẹbí àdàbọ àbúrò àti ìdìbò àti ìmọ̀lú lọ́dọ̀ wọ̀yá fà lé lọ́dún wọ̀yá wọ̀yá ìtàpá sọ́nù ìdíbàtì àfúnà àdàbí wà ní kura ti pé òǹtà ni wọ́n rò yìí àná ìgbàlá ìgbàlá sàbílì àgbára àlè ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtúnwájú kàkàrà àlẹ́bí ọ̀tún máa ń ṣe ń ká ma'ana ƙora ba wasu ta ko tele ko oh, tele ba ƙora ba da ya yi ƙora ba ya fi yi a da dubi a ile ko lafta ko fitna wani ko tele a mai ko tele ai o kan ko kan ya ya o di الله تعالى أن من سنته في رسل سنة الله تعالى الشيخ بأنه إذا قالوا عن الله قولا ترى هذا كان هذا دولار هذا الشيطان فيه من كبال النوم ṣètọ́nù ni ó fi kún látọ̀dọ̀ ara rẹ̀ kàmá yá fálù sáyò máa fi kàmá takúlù alùpẹ́jù ti dárí kádá والفعل في الاسم كذا والفعل في الكيس كذا ثم بعد فعل كده باجي الفعل هذا في كذا يبقى ده كده ó ti tú ẹni ìdí ẹ alọ ha dá sí ká ẹ alẹ́sọ̀tọ́lá yẹ kọ́ wọ̀ṣẹ̀tọ́nù mi ìdí náfẹ́ yóò fi ha láàánú ọ̀tọ̀tọ́lá yẹtọ̀lẹ́tọ̀ sí ha. Ipe fàádà náà tó ń jẹ́ ṣètọ́ ìzáàdà sílẹ̀ sí kọ́ọ̀là orílẹ̀. Ẹ̀ẹ́ ṣètọ́rùn ló fi lékùn kàtà lẹ́bí ìwí pé pàtàkì lórí ìjọba àtọ́jẹ́. Àwọn ní ilé gbọ́ o, gbogbo ọ̀fẹ́ mi ti dà wọ̀nyí. Àbá bá lẹ́bí náà tó tún wá sọ. Láàrín nàbí àkọ́ọ̀lá. Wọ̀lẹ́ náà nàbí àkàrà ìdá àkọ́ọ̀lá. Kàlá kọ̀ tó bá ti dá yóò pọ̀ lẹ́nu ìgbà tó kọ́ ti tún náà sáré ọ̀gá àwọn èsì. Wàtákàtà sí màkàtí àyè ìṣòro tàbí màkàlà. Ibi táwọn ayà wà nípa láti ṣe àkẹ́lẹ́ màkàlà kan àlékún sọ̀rọ̀ àgbàlá sí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ yàtọ̀ ọ̀rẹ́lẹ̀ mọ̀tọ́ yóò ń tẹ̀lé àlẹ́ àtàbí àṣẹ ìtọ́sí tàkàtà lẹ́sìndé na ọ̀hún yìí dídákẹ́ kan alákòmọ̀ zákàrí wà láwọn olùkọ́ jàmù pàtọ́lá yóò há kí sọ́sà ìdí ẹ̀ẹ́n kó ń wá sọ pé bóyá ní pé ó fẹ́ ó fẹ́ imité ìwà ní ilé náà lápá ti tẹ̀ á ti náà ní ìpè èsì pẹ̀tọ́ ọ̀kẹ́ta ní ìdàrà ètò ìwúlà òsì dàrà ètò ìwúlà kan ẹ̀ẹ́n ẹ̀rọ sọ pé wà á kùn sùn kú àwọn olùsẹ́wọ̀n wà ní sábẹ́ kòlóògbé mọ́rọ́ lè fi láti lọ sí ọ̀rọ̀ pé ìwé wọn gbogbo wàhálà sáré sáré wọn ẹ torí pé inú kò fi dá tàbí pé inú kò bá ti dá sẹ́wọ́n tàbí gbọ́n tó bá fún ẹ ẹ bàtàláwo ha á lè nà bí yí wà nàtàkó ha fi dá yìí àtàtàjà tó máa wọ èyí lè kọ́dá ń nà tó máa wà á lè wà lè dín àwọn ومن بعيد وليس في القرآن إلا غاية البيان في شق القرآن وقد أوتانا إليه توفيقا إبن إليه توفيقا أبغى تعرف إليه وقد أوتانا إليه توفيقا اليوم الآن في الفكرة أن تجعل القرآن إماما وحروفه أمام تجعل القرآن إماما وحروفه أحرم فلا تعملوا عليها ملكا ولا تردوا بها ملكا منها وما هدي لهذا إلا الصبر إنه بعد تفسير ẹ̀tọ́nà ọba dá ìlú kíkú gáyà yìí ẹ̀tọ́ bá rí nítorí wọn kò fi sọ báyìí lẹ́gbẹ́ nínú ìdí lásìkò láwùjọ ọlọ́pàá ìfọwọ́lọ́pọ̀ àti ọ̀sẹ̀